وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀zí ìdúnbọ̀lì mi náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pékíládà rẹ̀ ló máa bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini isobatul khoir ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammadu al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imamu ní da'watul haqq ki central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wákà lọ. alhamdulilahi wa kafa thumma salatu wa salamu ala nabiyyina mustafa muhammad bin abdullah wa ala alihi wa ashabihi wa ala kulli man salaka maslakahu ila yawmi fa ya ikhwati fil millah السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Kéèyàn ọpẹ́ ti ọjá fún ọlọ́run ọba tí ó dá wa sí. Allahu akbar lam yulad wa la yalid. Ọmọ tó tóbi tó tóbi púpọ̀ ní ọlá rẹ̀. Lam yulad wa la yalid. Ọba tẹ́nìkan ò lè máa jẹ fáàrí rẹ lórí pé àwàkọ́ la bí ẹni. Lam yulad wa la yalid. Ọba tó kọjá ká sọ pé ẹjá fẹjọ́ rẹ̀ sàn grandpa rẹ̀ o. Lam yulad wa la yalid wálídù. ẹ jẹ́ kọ́rọ̀ rẹ̀ lọ bá àbúrò ìyá rẹ̀ o. Allahu akbar láwùjọ láti wà láyà lè ẹ bá ń pè ẹ bá ń pè bàbá rẹ̀ lórí aago tọ́lọ̀ ń o. máa kà yóò ṣì bí òbò bí láti àádùn. bí ò ṣe sẹ́ni tá a fẹ́ pè ní bàbá bí ní ìyá fún bẹ́ẹ̀ náà ni ò ṣe sẹ́ni tá a fẹ́ pè lọ́mọ fún okò ní ìyá. máa kà náà yóò ṣì bí òbò bí láti àhàdàn. Sẹ́nì kan táà lè fi rí ọlọ́run kò sẹ́ni táà lè fi jọ́ nínú ọlá rẹ̀. Ọ̀rọ̀ wọlé kẹ̀bí kẹ́sìrò wàjá láti àwọ̀lẹ́ ìjàdùgbò. Ọkọ̀tà ń sọ iná ni ọba kan ṣoṣo ọba tó tóbi títí ń bẹ láti pọ̀pọ̀ ìsì máa bẹ. Wàjá láti àwọ̀lẹ́ ìjàdùgbò. Ìjọba àkọ́kọ́ rẹ̀ ó pa ń kọ́ púpọ̀ o. Wọ́n wá lè mú dábì òwà lè máa kan sódò wá sọ máa dùn. Ẹlòmíì láyé lónìí kì í fẹ́ kí wọ́n sọ pé àwọn kan jù lọ kan wà wájú òun. Wàjá láti àwọ̀lẹ́ ìjàdùgbò. Àwọn kan ti ẹ lọ táwọn kan ò

wálé jẹ́ tógó. Àmọ́lá ọba lẹ́nu kan kọ́ òde sọ pé òun jẹ́ bákan sí o. Wọ́n mú wálé mo dá bí mo wálé máa kàn sí òjò wá sọ máa dò. Ọba tá à ń sọ ẹnì kan náà lọ́ba àjẹrò ní kan ọba tí ó bá irun kan rẹ̀ náà. Wọ́n mú bí máa kàn sí òjò wá sọ máa dò. Àfilẹ̀ ìwọlé lónìí ní ìta fi ọlọ́run. À ń bẹ ọlọ́run bá nínú àánú ẹ̀kú jọ. كما شالكم صلاته صلواته وسلامه على رسوله الكريم آمين فكان عليكم يا نور كما شفوا وعفوا وعمسنيا وعنا يا الصحابة àwọn èyí tí wọ́n mọ̀ bá ara wọn tí wọ́n kọ̀mpítì pẹ̀lú ànábì torí pé kò sẹ́nì kankan nínú ọdún pẹ̀lú ara ló ní wàásù àgbáyé nínú wọn ọmọ bá ànábì ló ń dá nìkan jẹ ànábì lọ́tọ́ kan abúbákiri rọ́dí ọlọ́ọ̀tà àwọn òun náà yà rọra mọ̀ bá ara rẹ̀ torí pé àwọn sọ̀hábà kì í kọjá àyè wọn kò pẹ́ra rẹ̀ ní tọ́lọ́wọ́n bá pé rọ́mọ̀kún òkèṣà náà bí ọlọ́run radiyallahu ta'ala anhu bákan náà gbogbo àwọn tó tún tẹ̀lé wọn tó tún tẹ̀lé wọn tí wọ́n tún tẹ̀lé wọn lórí dáadáa àwa náà ta kù láyé lónìí ọlọ́njá mọ̀ bára wa o ọmọlẹ́kẹ́ ó làwa náà o ọlọ́njọ́ iye wà jù báyìí lọ o àbọ̀mọlẹ́kẹ́ kọ́ níwọ̀ náà ẹ̀kọ́nà bàbá Sheikh Adam àbẹ̀lẹ̀ àlè lórí kò sẹ́nì kan ní wọn tó ń pẹ̀rẹ̀ àwọn ní kàkà tí wọ́n jẹ́ àwọn èèyàn ni wọ́n máa ń sábà pè wọ́n bẹ́ẹ̀ kì í ni wọ́n máa wá ń rora wọn síta ọ̀nà àlẹ́ àlìmọ̀ kò bá àdú wọ̀lìjẹ́ àhílù tó làásù wọ́n ní ẹni tó bá jó mímọ̀ kó máa ń pẹ̀rẹ̀ rẹ̀ pamọ́ ni ani a ah, a ah, a ah, jẹ́ kankan ọlọ́run kó jẹ́ jẹ́ jẹ́ kan. ọkọ̀ kò lè dín ẹlẹ́mì ìdájọ́. ẹni tó ń bá jẹ́ kúrúntù olóma sọ́ra rẹ̀ ní babara kò ní sí tí ò ní pera rẹ̀ nínú ayé. wà á kó lè máa ń yẹ ẹsẹ̀ ìfìlẹ̀ ẹlẹ́mì máa rí fata. ó ń sọ fún ẹ lónìí ìwọ tó ń pera rẹ̀ ní babara. wà á kó lè máa ń yẹ ẹsẹ̀ ìfìlẹ̀ ẹlẹ́mì máa rí fata. tó ń sọ̀rọ̀ rẹ̀ di sọ́là tó ní kò sí ma'rifatan. Táwọn àgbààgbà fáà ńlá ńlá tí wọ́n ti rí kọjá lọ, àwọn tí Husaymin, àwọn tí Abdulaziz Baz, àwọn tí Albani, àwọn gbogbo àwọn afọ tí wọ́n gbọ́ àwọn fáà ńlá ńlá, àwọn fáà ńlá tí wọ́n ti lọ man yadda'i fil ilmi kọ̀mọ̀ fún àwọn náà ń gbé iṣẹ́ ọlọ́run lárugẹ àwọn jíṣẹ́ táwọn náà bí ọlọ́run bá jẹ́ kù náà lọ ibi tí wọ́n jẹ́ tí wọ́n ṣàlàyé rẹ̀ fáwọn ọdẹ àwọn náà tún ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn náà tí wọ́n kù láyé wọ́n pẹ́ra wọn ní ṣàkíyàn. Àrọ̀bùdá jẹ́ ìhàwọ̀ bọ́ bá ti àrùn ká àìsí nǹkan tí ẹ̀lẹ́ máa tó pọ̀ rẹpẹtẹ ló pamọ́ fẹ́ o àrọ́pùtà tí àwọ̀gá bá ti áǹkà àìmọ́ yìí àrọ́pùtà tí àwọ̀gá bá ti áǹkà àìmọ́ yìí àrọ́pùtà tí àwọ̀gá bá ti áǹkà àìmọ́ yìí àrọ́pùtà kékeré àwọ̀gá bá ti áǹkà àìmọ́ yìí. pé tó mẹ́lẹ̀ ìwálò ní pé ìhàlẹ́ ti pọ̀ jù tó yẹ ká mójútó nínú ẹ̀sìn àwọn èèyàn mójútó ìhàlẹ̀ yìí náà ní ìhàlẹ̀ ní ah bẹ́ẹ̀lú mi dóje báyà tó kùn tó yẹ kó fi ṣe wá sí fáwọn èèyàn àkọ́kọ́ dalẹ̀ òru náà àmọ́ wá sọ̀tàn jàpá àti yan níbo kí ló dé lórí kéwú mélòó sáwọn ah, bàbá wa tà náà tí wọ́n pèpè lẹ́sìn ṣíṣe náà ni wọ́n ń halẹ̀ tí wọ́n fi ra wọn ayé báyìí kí ló dé kí ló lè tó yìí kí náà ní tó fẹ́ sọ gan-an kí ni tó ń sọ gan-an náà ẹ̀sùn òòrùn ń kọ́ àwọn èèyàn fáàrí iná ni jọbọ́lẹ̀ ń tẹ́jàrí tí kọlọ́wà sí òsánà lẹ̀ já ibi tó wà yẹn orí òkè tẹ́sẹ̀ rẹ̀ lè kan ni já tẹ̀síwájú bí sáà padà nílẹ̀kọ̀ wá. أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير tí wọ́n náà ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tán jẹ́làyé ọlọ́mìyàrá oó ìṣàtì ìraṣọ ọdún fáwọn ìyàwó àtàwọn ọmọ mi náà ní ìsìn tó ń ṣe súnà ní kílẹ̀ rí ẹ̀ àwọn ọmọ ìyá mi pàápàá hàn nígbà tó bá fẹ́ ya wọ́n ní kílẹ̀ ẹ̀rí tẹ́ni ra aṣọ́dún fún ìyàwó rẹ̀ ayà kùránì dà ayà alkùránì ẹ̀dà àdífẹ́ ẹ̀dà fún mi náà àdífẹ́ ká àbẹ́ alkùránì ká lórí ah ọkọ̀ bá mi tún ji o. lọ bẹ́lá ń kí arẹ́sì fi jẹ́ tí ò bá ma ma ma máyẹ̀ kí ní máa bí ma kó máa rí ẹni rí pé ọkọ̀ tí ó wà responsible ní ọjọ́ wọ́n làbá wọ́ṣọ́ tó tún bí kìí ṣọjọ́ ọdún tani ọba máa rájọ fún ìyàwó rẹ̀ lóṣooṣù bí kìí ṣe mi àti ẹ ẹ́n kò tún ra ṣèmárò fún tó ti wá yìí náà ló ti wọ̀ lọ sínú dábọ̀ ń tírìtì ìyàwó ẹ̀ yìí tó wá ẹ̀ sójì kó dábọ̀ ó ṣe fún ni bẹ̀rọ ọlọ́run ọba rẹ̀ o أولم يروا أن الله الذي خلق السماوات والأرض أنا بين ويني أنت فانك سنون تأتي داوي أن الله الذي خلق السماوات والأرض فلا بلا تدى السماء مجيجي ولا إليه ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى Lágara láti ṣe gbogbo ta kàkalẹ̀ yìí kò ní lára. Ọ̀dìrín ní àlá ayíyàn ṣúyíyà lè máa ta. Bẹ́ẹ̀ náà ni láti pé kọ́lọ̀ ọba kó tún jí òkú dìde kò ní ọlọ́run ọba lára. Bàlá innahu àlá kulli shay'in qadir. Torí pé nínú tó máa ń dàrú máa ọ̀yàn lójú, ó dàrú máa kèfèrè náà lójú púpọ̀ o.

ṣùgbọ́n wọ́n ń ti ẹ̀torí pé kó rẹ̀ tó wà lẹ́mí rẹ̀ bẹ́ẹ̀ náà rẹ̀ ṣe sáwọn afá súnà torí pò ti mọ́rúkọ rẹ̀ wá lárúkọ wọn lórí gbà abdulwasi ohun tó wà lórí ẹ̀jú ti ẹ lọ fi àfá sí fi ṣéhù sí fi òtáàbò sí fi máàmù sí ẹ̀rẹ̀ rìsẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú ẹ̀ ìgbẹ́ wà kan lárúkọ wọn rí gbà torí pé ẹjọ́ wá ń pàdé lórí fídì ìgbà ìgbà yẹn náà wá ń kọ́ ìbẹ́sẹ̀

náà tún ma máa bẹ̀rẹ̀ afọ àfá alágbájá aláàjì ìtùsáàdù láti bẹ̀rẹ̀ si fi ọ̀wọ̀ àpọ́nlé sí ìmáàmù tó bá ti di máàmù nínú wa a máa fọ̀wọ̀ àtàpọ́nlé yẹn sí gbogbo orúkọ báyìí ló máa ń fà á táwọn ya fi máa ń padà ń jẹ́ si àlùbáríkà gbogbo ohun tó ṣèwọ sí sẹ́mi rẹ̀ òfin má ìkórìíra ọ̀rọ̀ ọlọ́run ọwọ́ arí àfẹ́ẹ̀sì ọwọ́ alárúkọ mọ́lórí gbà á ní pé àbúrò mi nínú Ah, ọmọ wá ah, àti mi nìyẹ́ ó wà mẹ́gbà lọ fẹ́ ah, ọjọ́ kó mẹ́gbà wákọ̀ mọ́ rántí mo tẹ̀jọ́ jẹ́ dáadáa etí ẹran ni mo jẹ́ ẹ̀hẹ́n tó pẹ̀lẹ́ o ẹwà wọn ní bàjẹ́ náà ẹwà wọn ní bàjẹ́ tí náà ọwa mú egungun ẹran wá síwájú ànẹ́bẹ̀ wọn sọ fún pé ó yá. Ọlà máa yóò ṣòyí lè ma wá ìyàrá mi. Ọlọ́rẹ̀ rẹ̀ òjíṣẹ́ ó yá, ta ló máa fi ẹran, ta ló máa padà di. àwọn òkúrù sáré náà kọ̀rọ̀kọ̀ lábálọ́ ìgbẹ̀ náà ìsìn bọ́ṣe rí rí wọ́n ní gbé ǹdé wà báwọn ló ti fẹ́ tẹ̀lẹ̀. ẹgbà bẹ̀rẹ̀ tán wá bẹ̀rẹ̀ lọ́wọ́ anábì sọ́tọ́ ni. wọ́n yóò ṣoyí ìhàlẹ́bí àǹṣà àhà àwọ̀lá màrà tí ó wà wà bí kò Bọ́dà tó ànájú bá tẹ̀ sí ìrònúpọ̀ fẹ́ máa tẹ̀lá yọ̀rọ̀ fún wọn ọ̀rọ̀ yẹn lè má kún kẹ́kẹ́ tó ìtọ́lọ́wọ́n bá fún yìí. ọlọ́wọ́n bá ti mèsì ọ̀rọ̀ fáwọn ará bí ìdúró ló dá wọn. ọ̀ṣọ́ yìí ha. ìbàdàn rẹ̀ ti ronú ọ̀rọ̀ yìí kí wọ́n tó sọ jáde rárá ọlọ́wọ́n bá ti mọ̀ ọ́. wọ́n lè yọ ọ̀ṣọ́ yìí ha. wọ́n lè ti mọ̀ ọ́ tó máa fi kanta wọn tó yẹ irú ẹ̀ lọ́lọ́wọ́ wá ṣe fún wọn ọlọ́ni ànábì sọ fún wọn. yóò ṣòyí halẹ̀ bí i ọ̀rìnṣà àhá àwọn àmàràdì. sọ pé ọba tó yẹ ẹ̀mí nípìlẹ̀ egungun lele ilé ìtẹ̀ tó sì nínú tó wà nínú wa tó lágbára jù nínú ara wa tí bá rí mú wá ó ti ẹ̀ iṣan ó kéré gbogbo ẹ̀jẹ̀ omi gbogbo tó kù yẹn kéré lẹ́gbẹ̀ gbogbo ó dàbí pàtàrà fẹ́ ti dẹ́kì níta ti rírin ẹ̀ṣẹ́ rí gbogbo èròjà tó kù àwọn tó kéré lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. kún lè yóò ṣòyí halẹ̀ bí àwọn sáà àwàlà márùn-ún. torí ẹ̀ tí dẹ́kì bá tí ní bá ti wà tọ́lẹ̀ ti dé dáadáa kọ́lá tí dẹ́kì bá fẹ́ jáwálẹ̀ ìlà kọ́kọ́ dìmúná ṣùgbọ́n kò sí ni nínú ẹ̀ ọwá kòkan kíra kògbà wá ní ìyẹ ó lè wà lè gbọ́ ẹ̀wọ̀n ah, <laughs> tọ́lọ̀ fi pèlè ní àdín ẹni tọ́lọ̀ fi pèlè wà ní ìyẹn nǹkan tó fẹ́lẹ̀ gan ní kí ní ta máa ń ṣàn tó rí bákan lọ́wọ́ yẹn

ó ní kápá àti ṣe ń gbàtẹ̀ gúrú tẹ̀sí tí wá wà. wà bí kulli khaliqin alim. ọlọ́wọ́ ní ká náà bí sọ fún ọkùnrin wà bí kulli khaliqin alim. òun ọlọ́run ọba ọlọ́run tó máa ń dára ń gbà mí. Alladhi ja'ala lakum mina ash-shajaril akhdari nara. Wà á dẹ̀ ní kí iná kí dẹ̀ gbọ́dẹ̀ jáde látara igi tútù. Fáyọ̀lá. Iná iná wọnú pápá mi. Ẹni tọ̀ tó bá ti dé di igi yẹn máa rẹ̀. Á dẹ̀ di igi tútù bá igi tútù adẹ̀bẹ̀rẹ̀ sí adẹ̀múnú adẹ̀má jóná adẹ̀dẹ̀rù mẹ́lẹ̀ ojú kìí iná tó ń jó igi tútù lórí ìdúró tó dẹ̀ máa wọ́ bí tó dẹ̀ máa tẹ́ tí ẹ̀dẹ̀ máa máa rí kó ń ṣe ibi báyìí. Fọ́nìká àtọ́mínú òtòkè dúró. Ẹ̀yin náà dẹ̀bẹ̀rẹ̀ sí يخلق مثلهم بلى وهو الخلاق العليم ẹwà àwọn ọ̀rọ̀ ńlá ńlá tọ́lọ̀ ọba ń sọ fún nílà káì tó nílà káì tó rí rẹ̀ pé tó mọ́

قال فذوقوا العذاب بما كنتم تكفرون ọjọ́ gbẹ̀dà kìyàmọ̀ ọjọ́ ńlá ni ọ̀ ọmọ ìhọ́rọ̀dùn tẹbá gbọ́ ọjọ́ kúkú ọjọ́ ńlá ni ọ̀ ọjọ́ ńlá lọ́jọ́ gbẹ̀dà kìyàmọ̀ káàkiri ẹjọ́ náà Ọjọ́ يوم يعرض الذين كفروا على النار. Ọlọ́run níjọ́ tí òun máa ní kàmàlíkà darí àwọn kọ́kọ́lọ́dà wọn bíbà tí yàn da ẹran. يعرض الذين كفروا. Bíbà tí Fúlàní dà màálù. Àlẹ́ náà. Bí ìgbà tí wọ́n kó àwọn ọ̀daràn tí wọ́n kó tọ́wọ́ ẹ̀sìn àwọn ará bíi tí wọ́n máa ń kó wọn káàkiri yẹn, àwọn ọ̀dà.

ọjọ́ àti gbogbo àwọn polisi ṣàfihàn tí máa ń fàárẹ̀ èdè wọn tó máa pè press conference táwọn ọmọ máa bèèrè táwọn president àwọn journalist náà máa bèèrè bèèrè lọ́wọ́ wọn ọwọ́ bá lè paná kí ló dé nígbà tó ti wá paná ìsìn kí ló ti wá ní òtíkọ́lé ọ̀dàrọ̀ ti lẹ́lẹ́wọ̀n. àlẹ́ ìṣàhádà wọn mọ̀ yẹn àwọn ti pa wọn. wọ́n ti pa wọn.

Ah, abara káṣá o. Alhamdulillah. Alẹ́yìnsáàmù tí wá ṣe rí nìyàn. Àtàbílẹ̀ àọ́pọ̀. Ah, àbò tọ́kọ́ ní tó ń gbọ́ ìwọ́n máa bèèrè lọ́wọ́ rẹ̀ ń jọgbọ́dà kí àwọn náà wọ́n tó ń lọ. Olùbàlá wọ́rọ̀ bìnà. Ẹmọ fi sọ fún ìjọ ní pé alìkìrọ́rù sẹ́jìdù àdìlà tí yàn bá ti jẹ́ ọbọ̀n ara rẹ̀ pọ̀ ń pààyàn kò tún rí kan tá tún wá káàkiri máa o ẹ ṣe dájọ́ rẹ̀ kíákíákíá justice lè justice deny tí kí ni bá ti ń pẹ́

wọ́n sọ fún pé iná ní ibùdé sí rẹ̀. Qalu bala wa rabbina. bala. Wọ́n sọ fún pé tó bá ti kírun tó ṣe ìsìláàmù tó sí náà bó ṣe yẹ kó ṣe láyé áwà ìjánà ọlọ́run. Qalu bala wa rabbina. Wọ́n máa ti béèrè sí àwọn ọmọ náà máa dà bala. Wa wọ́rọ̀bìnà àwọn ọmọ náà máa fọ́lọ́ ọ̀pọ̀lọ́ àjọ̀gbẹ̀rẹ̀ àkíyàmọ̀ aníwà rọ́bìnà ọpọlọ́ ọ̀pọ̀lọ́ búra ẹgbẹ̀rẹ̀ ọ̀pẹ́láyé náà àkìbìrí náà wájú wà lẹ́tàláì wà lẹ́tàláì Pọ̀lú bàlá wà rọ́bìnà. Ìwádàá Ẹgbẹ́ oníkàlùkù náà mọ̀ reality. Kọ́lá fàdúkù ní àdá àbábí máa kọ́ tó mọ́tàkì Ọrụ Ọlọ́ àmọ́ wá sọ fún ọjọ́ gbẹ̀rẹ̀ ẹgbẹ́ ni ó yà ní oyá rẹ̀. Fàdókù ni àdábà. Ẹ̀ẹ́sùn mọ́ dáadáa. Ìmàkùn tó mú tẹ́ kí fòrò. Gbogbo tẹ́ gbọ́ láyé tẹ́ gbà yẹn, ẹ ti jẹ̀gbádùn ìsan láyé, àlìjánà yẹn ẹ ti parí ẹ̀ sáyé. Wànà dá aṣọ́hábùlì jẹ́nà àti aṣọ́hábà náàrí àwọn ọ̀pọ̀dẹ̀ wá jáde náà máa wà àdáná rọ̀bùnà àpọ̀. Àrọ́bùnà tó dé yìí o. Wà fàálíwájá tún máa wà وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين آه أركي في بتاعتنا دي ونادى أصحاب الجنة أصحاب النار أراني يا عمر الجنة جابر القيامة أراني أصحاب الجنة àwọn náà wà nípò fáìlú rẹ̀. Náàdà àṣùhábà náà. Àwọn máa pè àwọn ọmọ náà. Àwọn kọ̀dé wà jáde náà máa wà ájànà rọ́bù náà àpọ̀. Sórí ẹ̀wà rí pé àṣùhábà náà rí yẹn fátà nìyẹn gbà àṣùhábà. Náàdà àṣùhábà lè jáde náà sí àṣùhábà náà rí. Àwọn ọmọ náà ni mọ̀ ọkẹ́ ẹran jẹ́ náà ọlọ́bátìmì àjẹ́lọ́mà náà. àmìnà torí wọ́n tí wọ́n jí wà láyé yìí mo ní òfin pé wò sí nínú àwọn tọ́lọ́ ń sọ̀rọ̀ wọn torí pé wọ́n yìí gbọ́ ìpè òdodo ó jẹ́ máa change àmọ́mọ̀kú ọ̀nà máa jẹ́ ìpẹ̀lú òun ọ̀nà. Wànádá àkábò lè jànà sí àkábà náà. Ọlọ́run bá ní àwọn ọmọ àlìjánà jọgbẹ̀rẹ̀ tí a máa wá máa wá pé àwọn ọmọ náà. Àwọn kòdè wà jáde náà máa wà tó rí àwọn

wò mí mọ́ dún ọlọ́mọ náà. wọ́n náà ẹ̀wù mi ó dùn dáadáa. àyàgùn ńlá ọlọ́jọ́ máa ṣe ọlọ́mọ náà. lọ́tòrí sọ lọ́hùn ṣe é lọ́hùn. iná ò da lára. ìwà náà lẹ̀. Ah! má hùwà ná má ó ní kí ni àwọn wà ná má sì ń tọ́lọ̀ ń da má. tún ní kí ni wà ná má má jalè mọ́ má mọ́ má mọ́ àwọn ná pọ̀ rẹpẹtẹ o má ṣàtẹ́tẹ́ má má gbowó má gbogbo àwọn wa náà rèé o gbogbo àwọn wa náà rèé o má bàa tọmọ làkejì jẹ mọ́ gbogbo àwọn wa tó lè múyàn lọ jẹyà náà rèé jìnnà sí wọn. ọlú na ẹ̀mú. Àmà náà a máa dáhùn pé tọ́. Kọlù na ń. Àwọn ti dé gbàgede ẹ̀ báyìí ó kò yé. Wàá sànà mo àzínú bẹ́yìn àwọn aláìnàtòlọ́ọ̀yì aláàbọ̀ọ́lìmí. Ọlọ́wọ́ ni ó yẹ àná fún wa méjèèjì. Ṣèdé ń gbà sẹ́yìn wà láyé ẹ̀ ń fa àwọn olùgbàgbọ́ òdodo àwọn kírun kírun ṣe yẹ̀yẹ́.

ìgbéjìnà sí kẹ ọlọ́run kó máa bá wọn alábòsí. alladhina yasudduna an sabilillahi wa yabghunaha iwajan wa hum bil akhirati kafirun. Ah, àwọn wòlá alábòsí. alladhina yasudduna an sabilillahi. àwọn tí wọ́n ń kọjí àwọn èèyàn láti ti sọ ọlọ́run. wa yabghunaha iwajan. torí ẹ̀hàn náà lò ní ìpòyí dé kò sí jẹ́kẹ́ni tó fẹ́ ṣe ṣe. wa hum bil akhirati kafirun.

الليل لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ mú àwọn ọmọ yín sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ al àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta